القرآن مخلوق شأنية مسلميني أبي kèfèrí ni téèyàn bá téèyàn bá fi kú lórí ìgbàgbọ́ pé alukur'ani kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ẹnìyàn yìí ṣe mùsùlùmí sóyè tí ò bá gba lọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n á sọ pé ẹ̀dá ni ẹnìyàn yìí ṣe mùsùlùmí gbàgbọ́ ìsìláàmù kan yẹn torí pé n ń bẹ́ẹ̀ nu alukur'ani gangan ó fi àlùkùlá ó ń júwe pé ọ̀rọ̀ rẹ̀ ni kì í ṣẹ̀dá so lẹ́ni tí bá jẹ́ mùsùlùmí Allahu alam náà. àwọn tí wọ́n máa ń fún àgbàdo káàkiri ilẹ̀ẹ́lẹ̀. àwọn tí wọ́n máa ń fún àgbàdo káàkiri ilẹ̀ẹ́lẹ̀. àkọ́kọ́ àwọn mùsùlùmí tí wọ́n bá ń ṣe kí wọ́n dẹ́kun irú ìṣe síbẹ̀. eléyìí ó tako ìgbàgbọ́ Islam káàkà máa fún àgbàdo káàkiri ilẹ̀ẹ́lẹ̀ lẹ́ni tí ó sọ pé òun fi ṣe sàárà kódà kódà rárá rárá torí pé n tó bá dé àwọn kan ló máa ń dá wọn nínú sàárà yẹn pé àgbàdo yìí a ti parí iṣẹ́ sí tó bá ti jí làárọ̀ fan káàkiri ṣọ́ọ̀bù rẹ àbí fan síwájú ta àbí fan síbì kan àwọn ẹ̀ tí wọ́n bá wá ń kọjá lọ kálukú náà máa fònà fún wọn nífẹ̀ẹ́ súnmọ́ ìṣesí àwọn ẹlẹ́bọ nìyẹn kì í ṣe ìṣesí àwọn mùsùlùmí tòye àwùjọ wa yìí ni a ti rírú ẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ lọ́wọ́ gbọ́ àwọn mùsùlùmí lágbàáyé ìsìláàmù tí wọ́n bá gbádùn ẹ̀ nírú ìṣesí yẹn lọ́wọ́ tòye kì í ṣe ìlànà ìsìláàmù ìlànà tó dáa kọ́ Ni ká máa fún àgbàdo ọkà káàkiri títí so àwọn ẹlẹ́bọ náà máa ń ṣe kì í ṣe àwọn mùsùlùmí kò sí tọ́ka kan tá a lè gbára lé nínú Kùránì àbí nínú súnà so ẹ dákun ẹjẹ́ àjìnà sí i àwọn àfáà tá a máa ń fi irú ẹ̀ náà fáwọn yẹn pé àgbàdo yìí lọ fún asé oríta àbí lọ fún asé títì ẹ̀rí ẹjẹ́ àwa náà ó sì mi à ń gbájú ẹ̀ káwa náà ó sì mi à ń gbá àwọn èèyàn lójú àwa náà mọ̀ wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà nìyí n tá à ń ṣe yẹn ò bá ìsìláàmù mu àfi tá a bá lè rí ìtọ́ka tí ń sọ fún wa wípé ìṣesí tó dáa ni. tá a bá fẹ́ ṣe sàárà ọ̀tọ̀ nìyẹn a máa ń ṣe sàárà láti fi bẹ́ẹ̀ lọ́hùn bá a ṣe lè ka Kùránì ká fi bẹ́ẹ̀ lọ́hùn bá a ṣe lè yan náfìlà ká fi bẹ́ẹ̀ lọ́hùn a lè ṣe sọ́dákọ̀ kò dẹ̀ sẹ́ni tá a lè ṣe sọ́dákọ̀ sí a lè ṣe sí èèyàn a lè ṣe sí bóyá a rí ẹdìẹ ń sìn tí ń rìn káàkiri àwa wò pé a fẹ́ fún lóúnjẹ a lè tabalágbàdo a lè dá fún kò pọn dandan kó jẹ́ pàwọn là ń sìn a lè dá fún kó jẹ́ abọ́ òun náà nìyẹn a lè fún lómi kó mu kódà kó jẹ́ ẹran táyé jẹ gan tábàárí kó wà in need tó ní bùkátà sí nǹkan yẹn islam fẹ́ ká ṣe é fún un sọláfẹ́ láwọn tó tara ajá wọ àlùjánnà bá nàbì ti sọ torí ajá tí ń kó yẹ̀pẹ̀ tútù jẹ ní torí pé ibi ń pa ọ̀gbẹ́ngbẹ́ ó dẹ̀ wọnú kànga ó dẹ̀ bu omi ó rọ́ sí lẹ́nu ajá yẹn mumi ó mumi àmúrẹ̀gbẹ́ ó dẹ̀ lọ ànábì ní ọlọ́run ló ń sábà bí wọ àlùjánnà fún un ó túmọ̀ sí pé gbogbo dáadáa lè ṣe sí gbogbo ẹ̀dá ọlọ́run so tá a bá rí olóńgbò tí ń wò wá kọ̀rọ̀kọ̀rọ̀ táwa ń jẹ nǹkan ní a lè fún ní táwa náà ń jẹ ká fún jẹ sọ́dá kọ̀ ni kódà ó débi wípé ànábì ní àgbẹ̀ tó bá dáko gbogbo ohun tí àwọn ẹyẹ bá jẹ nínú nǹkan oko rẹ̀ gbogbo ohun tí àwọn ẹran bíi ikún bíi òkété bá jẹ nínú nǹkan tó gbìn ní ọlọ́run ọba ó fi kọ́ ẹni tó ṣe sàárà fún ni òun ti bí òṣìṣẹ́ lọ́rùn yẹn náà ní kò tún ní lọ ní ọ̀fẹ́ tó bá ti jẹ́ pé mùsùlùmí ni ọlọ́run fi kọ́ ládàá sàárà fún wọn ni. so tó bá tó bá tó bá tí àgbẹ̀ bá lè ṣe tí islam ò takò láì sí èméjì táwa náà bá rédíò tá a fẹ́ dàgbàdo fún a lè dá fún nígbà tá a bá rédíò bọ̀ kí ni pé kákan jí ń dájú pé ìdájí kùtùkùtù ni ó ti dá síta o sàádẹ̀ rí pé ẹni tó máa ń ṣe yẹn wọ́n máa ń dá wọn ní sàárà yẹn ni but ẹni tó ń fẹ́ dàgbàdo fẹ́ díẹ̀ wọn ànídà òun kàn rẹ́díò kàn já búrẹ́dì fún ó kàn rẹ́ẹ̀dì ó kàn dà rẹ̀ sì tó ìrẹsì tó ń jẹ lọ́wọ́ ó dà díẹ̀ sí iwájú á rí i pé yẹn fẹ́ ṣe sàárà nìyẹn tó mu bọ̀dà àwọn tí máa ń jí ń dájí máa fọn káàkiri yẹn àwọn yẹn wọ́n ń ni tó yé wọ́n ń rúbọ àwọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fọ́kà náà ọkà bàbà èmi ò lè jẹ́ tí wọ́n fọn káàkiri ni gbogbo yẹn rọ́bìṣì ni mùsùlùmí ò gbogbo orú yẹn ṣe Islam irun bá fa bọ́ ẹ pé àáfàá náà ló bá da yín ẹ lọ́mọ láti sin lọ pé àáfàá ti ń da yín nírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ nǹkan ń gbégbé kó gbélé yín lọ́wọ́ ni wọ́n ń mú yín kù lórí ìlànà ìsìláàmù tó jẹ́ ìlànà tó mọ́ni so eléyìí ò da nínú islam arẹyẹ àti pé wọ́n ti tu gbogbo yẹ rẹ̀ àwa ní èròǹgbà wípé ẹyẹ yẹn wọ́n lò ó ẹ̀rí tó ẹ pé àwùjọ bíi tá àwùjọ bíi táwọn yẹn ti máa ń ṣerú ẹ̀ ni tá a wá ríru ẹyẹ yẹn nírú ipò yẹn tá a wá ní èròǹgbà yẹn ní àṣẹ lọ́hùn kì í lè ṣe ìtànmọ́ tó wrong tó tàsé torí pé àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àwọn èèyàn máa tu gbogbo òye ara ẹ̀dẹ̀ wọn á tún tán láàyè àwọn èèyàn máa ń ṣe dáadáa so gbogbo eléyìí náà ní àwa náà ti ṣe lẹ́yìn àwọn àfọ àkànrí ẹ àyè lẹ́tù gbogbo òye rẹ̀ wọ́n sì máa fi ń sàtàwọn yẹn náà ni sóyè ẹ̀sù gbogbo yẹ rẹ̀ ni wọ́n ti gbà yí pé ẹ̀dìẹ yẹn àbí ẹyẹ táwọn bá kí gbogbo yẹ rẹ̀ nítorí ẹnìkan ní àlámọ̀rí rẹ̀ ò lè báláǹsì àbí tí ìyẹ́ bá lè pé padà sí ara ẹ̀dìẹ ń lókù àfọdún tí ìyẹ́ bá pé padà sára ẹ̀ àlámọ̀rí ẹni tó báláǹsì. so ara àwọn ìlànà burúkú náà ni tá máa ń lò. eléyìí ó ríìlì àwọn èèyàn ń ṣe mo ti sọ kan rí ni ẹni tó rí àgbò láàyè tó sì so kùránì kọ́ ní gbogbo ẹsẹ̀ odidi kùránì ó sì tún gbé ka ko ní ọrùn wọ́n dẹ̀ bò mọ́lẹ̀ láàyè ó sojú mi ni wọ́n sọ fún mi wọ́n àpètè fún mi mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ ńgbà tí wọ́n ṣe ìlànà burúkú ni ìlànà ṣe ìtọ́nù ni kì í ṣe ìlànà Islam. kìí ṣe lànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó gbọ́ àwọn eléyìí nísìnyìí ìbò fẹ́ ṣe sí nínú Islam so àfi ká jìnnà sí gbogbo orúfẹ́ àwọn kan báyìí àbí ní sika àhàlà àṣàdúrà àwà mú ọ̀bẹ tá a fẹ́ fi dú ẹdìẹ àá ti bọ iná ńgbà tó bá wá pọ́n àyẹ̀sẹ̀ wá gbé ilé ẹdìẹ ní ọrùn gbogbo yẹn ìlànà ṣètọ́nù ni táwọn yẹn máa ń ṣe tó bẹ́ẹ̀ náà ni tá bá rí ẹyẹ ẹ̀kan tí wọ́n tu gbogbo yẹ apá rẹ̀ àwọn yẹn máa ń ṣe dáadáa ni tó yé so oríṣiríṣi èròǹgbà náà sì máa fi ń ṣe èròǹgbà tó sì ga jù náà ni pé wọ́n fi ń sàsáwọn èèyàn náà ni èròǹgbà tó ga jù náà ni pé wọ́n fi ń sà sí àwọn èèyàn ni so ẹni tó ń bá ríru ẹyẹ yẹn nínú condition yẹn torí pé kò lè fò ó ti weak nígbà tí ò ti níyẹ̀ẹ́ pé kí ló ń wá lè ṣe fún un sóyé ní tó lè ṣe fún ẹyẹ yẹn ó ti ní bùkátà sí ìrànlọ́wọ́ ó ní bùkátà sí ìrànlọ́wọ́ gbogbo ìrànlọ́wọ́ tó bá mọ̀ tó lè ṣe fún àní gbogbo wálé kó máa tọ́jú àmọ́ ìrànlọ́wọ́ tó bá mọ̀ tó lè ṣe fún lásìkò yẹn ni ó lè ṣe bí ẹni tó rí níbi tí mọ́tò ti gbà ní tó gbé sí ààyè bòmíì ó wà ń bẹ̀ jẹ́jẹ́ dìgbà tọ́lọ̀ ń bá kádàrà pé yóò fi kú ní tọ̀ tí ò bá sì kú tọ́lọ̀ bá fún lálàáfíà tọ̀ bóyá ó tún rí omi kan ó gbé sí iwájú pé ibi ọlọ́run bá ní kò jẹ́ yóò dé so ó ṣèrànlọ́wọ́ fún náà nìyẹn tíyẹn bá láǹfààní àti ṣe kó ṣe kẹ́nìkan máa dẹ́rù bàá pé àwọn màfọ́n fi ṣàtìyàn ní so kékeré síwù dandan kan kúrò síwù ìyẹn lè kékeré síwù lóòótọ́ àmọ́ àwọn gbólómi tá a tún máa ń ké tó fásitì ju káyọ̀tẹ̀ máa ka kúrò síwù lọ ó wà irú ẹ̀ náà ni gbólóhùn tá a fà sọ pé bisimilayi tawakkaltu ala Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti a'udhu bi kalimati llahi tammati min sharri بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم bẹ́ẹ̀ lọ ni so káka káde gbé ká so ìyẹn ni kò kò burú téèyàn bá láǹfààní àti ṣe bẹ́ẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wallahu alam. now lẹ́yìn ìbéèrè tàfà yìí tàbá lọ́dọ̀ àwọn obìnrin àgbà tí ò bá sí. now okay. náà so àwọn ààyè ibi tí àwọn èèyàn bá ti ń ṣẹ̀gbìn yàtọ̀ sí inú tọ́ílẹ̀tì ṣé ìwọ tọ́ílẹ̀tì náà là á fún ìwọ tọ́ílẹ̀tì ní pé tá a bá fẹ́ wọ̀ ọ́ a sọ bísúnláì ká tó wọlé a dẹ̀ sọ allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ṣé wọ̀nyẹn náà là á fún ààyè ibi táwọn èèyàn bá ń ṣẹ̀gbìn sí tó yìí ṣe inú ibi tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ ni torí pé ìpìlẹ̀ àwọn ilé ìgbọ̀nsẹ̀ gan-an kì í ṣe ilé ni wọ́n máa ń kọ́ bí ká wọnú gbó lọ ká tó ṣe kí ni ká tó ṣègbọ̀nsẹ̀ ká tó tọ̀ ká tó yàgbẹ́ ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ifun lásìkò anabi sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ ni wàá jáde kó lé wàá wọnú gbó kan lọ àbí gbìyànjú wàá wọ pápá lọ wàá lọ yàgbẹ́ wàá lọ tọ̀ so àtìgbà náà sì lànà bìsì ti kọ́ wa ní gbólóhùn yẹn ni so ìgbàlódé ni ilé ń dé so ìgbàlódé lè yóò tún di oríṣiríṣi oríṣiríṣi so ìyẹn ò yí pìlẹ̀ padà ìpìlẹ̀ náà ni sẹ́ni tó ń bá fẹ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kanṣu tó fẹ́ tọ̀ òun náà láǹfààní láti ṣe kíni láti ṣe nǹkan tó pé ibi tá a bá máa ń ṣẹ̀gbìn sí àwọn ṣẹ̀yà tí àwọn àlùjànnú wọ́n máa ń nífẹ̀ẹ́ sáwọn àwọn àlùjànnú burúkú máa ń nífẹ̀ẹ́ sáwọn ọ̀rọ̀ àyè bẹ́ẹ̀ so then ìṣe bísímìlá ìka tó bọ́ òhò wa kalẹ̀ kò ní jẹ́ kí àlùjànnú burúkú kankan kó rí ìnárí òhò wa bẹ̀ńlẹ̀ pé yóò wá fi yóò wá fi jẹ́ sábà bíi fìtínà látọ̀dọ̀ rẹ̀ sí wa so òun ṣe ọlọ́run ọba ní gàgá tí ń bẹ láàárín òhù ọmọ èèyàn àti àlùjànnú láti rí òun náà ní bísímìláì tí à ń ṣe ìdí tá a fi ń ṣe bísímìláì ni so ibà yẹn nísìnyí so allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith à ń ṣe yẹn láti fi lé àlùjànnú tó bá wà láàyè yẹn jìnnà síbẹ̀ yẹn kókó ń bẹ̀ ni ó kílẹ̀ wallahu alam tabari náà obìnrin tó bá ní béèrè náà tí ò bá sí ẹni. náà àwọn ààyè ibi tí a bá ti ń ṣe ẹ̀gbin tá a bá ti dá ṣàlẹ́ṣà wípé ibi ẹ̀gbin là ń ṣe níbẹ̀ sóye ká sọ gbólóhùn ìrántí ọlọ́run ọba láàyè ibi ẹ̀gbin so ohun méjì làwọn àlùfáà ní lórí ẹ̀ ó ń bẹ́ẹ̀ náà àlùfáà tí wọ́n ní kò burú ká sọ tí a bá ní bùkátà sí kódà nínú àwọn àlùfáà tí wọ́n ní tó bá wà ń bẹ̀ gẹ́gẹ́ tí wọ́n bá ń pèrun máa dá ẹni tí ń pèrun lóhùn pé pa ànábì sọ pé tẹ bá ti gbọ́ ẹ máa dá lóhùn kò sọ pé àfi tẹ ẹ bá ń bẹ ní ilé ẹ̀gbìn arí nínú àwọn zọ̀hìríyà tí wọ́n di yíyan mú pé wàá sọ náà ni so àmọ́ yẹn ò correct so yìí ìdí tá a fi ní kò correct ni pé anábì gangan sallallahu alayhi wa sallam ó ti wà níbi tó ti ń ṣẹ̀gbìn lọ́wọ́ ni tẹ́nìkan sálámà tá ànábì tá ànábì ò dá sálámà padà fún ọ̀ǹtì ìgbà tí ànábì padà mára ànábì tó wá dá lóhùn sálámà padà so ló fi ń túmọ̀ sí pé lára àwọn ààyè ibi tí a kì í ti rántí ọlọ́run òun náà ni ibi ilé ẹ̀gbìn a sì rí pé ìlànà tí Islam tó mú wá náà ni pé tá a bá fẹ́ wọ ọbẹ̀ làá sọ nígbà tá a bá fẹ́ wọ tọ́lẹ̀tì kì í sí inú tọ́lẹ̀tì láti wí àbí tá a bá fẹ́ wọ bẹ̀ lásọ tá a bá fẹ́ wọ bẹ̀ láṣe àwòdù tá a máa ń ṣe àní wọnú ẹ̀ ká káyọ̀tẹ̀ máa wí gbogbo ilé náà ń tọ́ka fún wa wípé ká ṣàlùwàlá wa ká jáde ni ká má mú bísímìláì wá ní ààyè ibi tá a bá ti dáṣà lẹ́ṣà fún ẹ̀gbìn arínà àlùfáà míì tí wọ́n ṣàlàyé wípé àwọn ibi tá à ń kọ́ bí wọ́n tẹ́ ẹ bá ti ṣẹ̀gbìn yẹn tán bẹ́ẹ̀ ẹ flọ́ọ̀ṣì ẹ̀ yóò lọ sí inú sọ́kàwé bóyá níta ni sọ́kàwé yẹn wà bóyá kìíní kan náà àlùfáà mi sọ pé irú bẹ̀ yẹn pé ìwẹ́ èèyàn lè wí ní ibẹ̀ àwọn àlùfáà mi sọ tóye tó náà àlùfáà mi ń ṣàlàyé pé rárá pé ìpìlẹ̀ náà ni wípé àwọn ibi tí wọ́n ti máa ń ṣe ẹ̀gbin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà láwọn àsìkò tó ti pẹ́ bíi kéèyàn ó yá kéèyàn ó bo mọ́lẹ̀ padà ó kéèyàn ó yá kéèyàn lọ jù sí kéèyàn lọ gbé dànù síbòmíì so náà ni then kó máa wí pé ààyè yẹn gangan èròǹgbà wa àti níta máa ń lọ sí ń nípa tí mo pé ààyè ibi tá a ti ń ṣẹ̀gbìn lélẹ̀ àwọn náà ti mọ̀ pé tí n bá wọ bí bóyá mo fẹ́ yàgbẹ́ bóyá mo fẹ́ tọ̀ sóyè akàn tó máa ń ṣàlùwàlá ń so a tún máa ń lọ fọṣọ nú ẹ̀ bá ti mọ̀ pé mo fẹ́ tọ̀ mo fẹ́ yàgbẹ́ ibi tí màá wọ̀ ni ààyè yẹn náà ojú tá a fi ba lò ní pé ilé ẹ̀gbìn ni àbá máa flush ẹ̀ lọ sí ibòmíì so a bá lò pé àyè ẹ̀gbin ni wàláhù alam sáláì ní máa dára wa láàmú ká máa ro lọ́rọ̀ bọ̀ ni àyè ẹ̀gbin la pé ìgbẹ́ la máa ń yà ń bẹ̀ títọ́ bá gbọ́n ẹbẹ̀ là ń wọ̀ lọ só ti dà àyè ẹ̀gbin nìyẹn kò sí nǹkan kan bẹ̀ ju wípé káwé ń tà máa ń wíwọ bẹ̀ tó yé má máa wí gbólóhùn ìrántí ọlọ́run ọba ní inú ọbẹ̀ ni so àyàfi tó bá yá pé tá sọ pé kì í sáyè ẹ̀gbin àá sọ fẹ́ni tó bá fẹ́ wọ bẹ̀ pé ńgbà tí ì bá ti sáyè ẹ̀gbin onídìí kò ṣe Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith so fún di eléyìí ààyè ẹ̀gbin náà ni so ká fi bísímìlá ilẹ̀ nínú bẹ̀yẹn ká ṣàlùwàlá ká jáde wallahu alam wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi subhanaka allahumma اللهم ربنا لا تجعلنا وآلنا وذرياتنا من المكذوب عليهم ولا الضالين واجعلنا ربنا من عبادك الصالحين